وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ada ọpẹ́ fún Ọlọ́run bákan náà a fi ẹ̀mí ìmọ̀ rẹ̀ yàn sí kí ọlọ́run bá sọ náà tọ́ láti ọgbà ọkọ ìwà tó ṣe àlékún ọrẹ wa àwọn tọrọ ìṣe àti ìgbẹ̀ fún anábọ̀ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam yọ̀rọ̀ bá sọ́nà àtàlà kó bá kẹ́ kó bá kẹ́ gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo tó bá tẹ̀lé wọn lórí dáadáa. ìdálẹ́kọ̀ọ́ ó mọ̀ tẹ̀síwájú nínú kíra bulugul marami tí a ṣe àlàyé rẹ̀ lọ fúnra wọn. báàbù tí a dé òun náà ni nípa ẹran iléyá bábùlù àdọ́sí ẹran iléyá fáàmù sí ìkan nínú àwọn iṣẹ́ ìjọsìn èyí tí a máa ń fi owó ṣe àyíkẹ́tọ́ akérèlé àtúnfara ṣe tó lábàdù ẹran kára láti lè dúró ẹran. nínú rẹ̀ náà ni ó wà ọlọ́run jẹ́ pé a fẹ́ gbogbo ìjọ kọ̀ọ̀kan náà ló ní àjọ̀dún tí wọ́n ṣe wàlẹ̀ kó lè ó mọ̀ tí ẹ́ ń sákán òun náà ti kú òhù ẹ̀rí pé kámọ́ láǹtàjọ̀dún àwọn ń pa nǹkan ètò wà káàkiri tọ́dà àti àlẹ́sìn tí wọ́n ti ẹ máa ń pọ̀ lẹ́nu kí ní jáde àwọn pa nǹkan wọn ń làwọn ń pa ìgbáwà mùsùlùmí ìtọ́lọ́run ṣe fáwà onílé kápá ẹ̀rọ ìlera wọ́n wá lẹ́kọ̀ọ́ bá ṣe pa wọ́n sì lẹ́kọ̀ọ́ ń tàn pa torí pé gbogbo kan tí mùsùlùmí ó bá ṣe yóò gba òfin ẹ̀sìn àti ẹ̀kọ́ ẹ̀sìn wá àtẹ̀lé ti nǹkan jàùjàù ní ìlàgbọ́dọ̀ mọ ìdájọ́ tó di ẹnu yìí kákàtà kan ẹ̀kọ́ onírú ẹ̀rẹ̀ tààtà ní ní bá ṣe pa oní tààtà ní ṣe gan. náà nínú tí a bára sọ́jọ́ ọ̀nà ni àwọn irinṣẹ́ tá fi pẹ̀rún kó jẹ́ pé ọ̀bẹ̀ tó mú ní táwí sí asibisiminá Allahu akbar atúlẹ̀fikún Allahumma taqabbal azami abúríkà fúlàní ẹ́ bùn fúlàní ilé látọ̀dọ̀ ẹrú rẹ̀ lágbájá ọmọ lágbájá bákan náà la fẹ́ kí ẹni tó lẹ́nu kó jẹ́ kó ní ó pa fún ara rẹ̀ ìgbọ́n tó wá ti sọ́lọ́ mi ní bá láìsí ó kẹ̀jẹ́ pé ẹni tó náà mọ̀ fún bá tó pẹ̀rẹ̀ bákan ní ti ó bá tóbi tó tún sanra la jù tó ìkójọ tó la ṣe ètò sì dálẹ́ kí agbègbè sùn ọlọ́ni ayọ̀ lẹ́sìn náà wọn á fi kún ní tọ́yì bá ti sìn mọ́ kàṣàbùkún àmì mọ́ àkọ́rọ́jẹ́ náà làkún ní àmì ọ̀làtọ̀yà mọ́ mọ́ làkàtí ìtàmì ní tó fi kún ọ̀làtọ̀lẹ̀ àfẹ́bí yí ìlà àmì ìgbèlè òsì. ìpè tẹ́ fi ṣe tọ́lọ́ ó jẹ́ pé tó dá ẹ mọ̀ pé tí ò dá tó yẹ pé lọ́ba ẹ̀ẹ́dì gbígbà ní ìyẹn ọba mọ́ lákòjọ ìsìnkú yóò lọ fẹ́ ẹ̀ẹ́nà sísú jọ́nà sọ́lọ́ náà yìí tó dáa tọ́ọ̀bù akẹ́ ẹ̀mú yìí tó dáa jù náà yìí tó jẹ́ pé ẹ̀yìn tó kó dáa mọ́ kò kó owó tó fi rún ọba tó jẹ́ pé ẹ sáà kó ọlọ́dọ́ ní owó owó ẹyọ tó fún àmì ọjà fẹ́ pé wọ́n ta àbùsọ kó lẹ́ gègèrè gan ó ti dé kíni ó ti dẹrù àbí ọ̀dẹ́mọ́wó fífi náírà ọmọdé náà tó fi rún mọ́ra wọn bẹ́ẹ̀dẹ̀ ń tẹ́ kó wájú àwọn olórin kan àmì lọ owó tó ń nà sí ẹ̀dẹ̀ tó kò tí ìfọwọ́ kan ní òdì kìíní ní mọ̀ ní ẹ̀rẹ́ àwọn olówó tó bá náà ní ọkọ̀ lónìí ẹ̀rẹ́ kó tó bá nà lẹ́mọ̀ ní ìná lọ́ọ̀ ayọ̀ lọ́sẹ̀ lè gbà ó lọ kẹ́tọ́ nípa ọyẹ kó owó tó ti rún tó wá kó pẹ́ẹ́kú kó tó kọ́ tẹ́ta àbẹ̀kẹ́ owó ti fi gègèrè lọ́wọ́ ìkọ̀lẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ àwọn abẹ́ ṣe tọ́lọ́gbọ́ lágbàá ni wọ́n èyí ò dá káíkó tó ni ní káíkó ètò dáadáa ni káíkó oúnjẹ ka káíkó ètò ni à ń lò ka ibi kápá sọ́nà ètò ni káṣíkè ní kápá ìjẹ́ ti ń sọ fún wa nìyẹn. àti nínú ẹ̀kọ́ onígbé ká mọ ọ̀pẹ ẹ̀ka káyọ̀kú mọ ẹ̀yẹ́kẹ́ ni ká mọ kẹbi ìyàwó iṣẹ́ àtàlẹ́ ìgbẹ́ pọ́n láti ẹ̀kan ọ̀bẹ ká tó máa pọ́n náà lójú ẹ̀rẹ̀ bá fẹ́ pa àtàwọn ìfẹ́ tí amẹ́nu bá yọ̀ wọ́n. hadith tí a ti bẹ̀rẹ̀ lé nínú hadith àbí òré ra ọ̀dí àbátára àwọn olùkọ́ ẹni kọ́ ra ọ̀sán ọ̀sán lánàá bí ní máa ń ká lọ́la òòsà ẹni tó bá ní kàkà tó lágbára ọ̀làmúyòtọ́ sí ó yẹ kó pẹran kó wá pẹran ó sì lágbára àti pẹran fàlàyé kọ̀rọ̀bá nínú mùsọ̀láàna kó mọ̀ wá mọ́ṣáláṣí wọn kó mọ̀ wá ààyè ní kòkínú ìlú wa ẹ̀pẹ́ ọ̀rọ̀ yẹn wá níbi ìta ah, tó lágbára àti pẹran tó wá pa ní kó mọ̀ pé mùsọ̀láàna ti ṣe àyè àdéhùn الإمام أحمد رضي الله عنه كرامة شيء المسند ابن مجال بن كان في سنن وصححه الحاكم الإمام الحاكم عمل صحيح لأن ترى في المستدرك ورجح الأئمة غيره وقفه جمع من أعفاء يتجابة الحاكم أن حديثه موقوف كلمة موقوف pẹ̀lẹ́ ni àdìsí sí sánẹ́bì ẹ̀ parí sọ́dọ̀ sọ̀hábà ẹni kò lọ́dọ̀ àlẹ́bì àtọ̀rọ̀ ló ti àwọn àfáàfọ́ ilẹ̀ gbọ́dọ̀ pé lè jáàbù òun fi kọ́ọ̀tù ẹ pé ní àwọn tí wọ́n ń ṣe nìyẹn àwọn ìsinmi tí máa sọ àǹfààní ìyẹn pé àwọn èèyàn bẹ̀ àwọn sí kọ́ta lè gbọ́dọ̀ lẹ́nu ìgbọ́n tó wá lọ́dọ̀ àlẹ́bì ẹni tó rí lẹ̀ ní pé ẹ̀fẹ́ ní ọ̀rọ̀ yẹn ò lọ́dọ̀ ànábì ọ̀rọ̀ sábà ẹni ọ̀rọ̀ tí wọ́n lè fẹ́ lókè. ṣùgbọ́n bá a bá tó lè sọ lórí hadith ni pé fẹ́ẹ́rọ ilẹ̀ tó lọ sọ àbá pé sàdé tẹ̀lé ìsọ̀rọ̀ nípa òfin ẹ̀sìn pé ẹni tó bá jẹ́ kó wà tó ajẹ́kó bọ́ lẹ́nu ànábì ni tí wọ́n sọ pé hadith yìí ó mọ̀ọ́kú fún ẹ́ mọ̀kúfù ní sanadan pàmọ̀rùfúù hukuman wọ́n ní sanadu ẹ̀ mọ̀kúfù nítorí pé nítorí rẹ̀ ní pé ọ̀dọ̀sá wà ní parí pé ṣùgbọ́n ìdájọ́ tó mú jáde ìdájọ́ tó wà látọ̀dọ̀ àmọ́dé torí abẹ́ kan ò lè mú òfin ẹ̀sìn kó fi lélẹ̀ báyìí kó tó bá fi fẹ́ràn mọ́dé éèdè wa àìpé ní ìtògbọ́n látọ̀dọ̀ àmọ́dé. ẹni àdéhùn yìí ó ń tọ́ka pé ní ẹni tó bá ní kápá kò pẹ̀rù eléyìí mọ́sáàbù Abu ẹ̀dẹ́ o bàbá àyímọ́tò sàlàfà àwọn ìmáàmù mẹ́ta ẹ̀wọ́ sọ̀rọ̀ mi tani ìmáàmù mẹ́ta yẹn nomi Ṣáfì ìmáàmù Málíkì ìmáàmù Ahmad àwọn lọ́rọ̀ mi. wàfọ́ ṣúgbà àbí hanifa àtàwọn ọmọ tó àbú hanifa lórí sẹ́yìn tó mú àbú hanifa gan kọ́nà yẹn tó wọn ní ọmọ tó lọ́pọ̀lọpọ̀ àti tẹ́mọ́ tó wọn ní pé àwọn àwọn ẹ̀kọ́ fún ìwà tó di ẹ̀hẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ àti àwọn yorùbá tá a lè lò fún wọn kò sí lọ́pẹ́ ní à ah, èmi àbáyé ẹwà yá pa ní ẹ̀mí lálùbáríkà kò sọ yìí fún rẹ̀ àbíkẹ́rì gàgà ah, ọtí dọ́ máa lé ọmọdọ́ máa lé lékéwù yìí nígbà tó ti rí afá rẹ̀ ṣe ètò ìkàlùkù sábúlé ni àfáwọn bá ní nǹkan tí àmọ̀tẹ́lẹ̀ ti dàrú ó dàrú lọ́dọ̀ ọmọ tí ó lẹ̀ nínú ẹ̀fẹ́ tẹ́tà ní ẹ̀fẹ́ ṣe àfá ẹ̀ṣẹ̀ àfá ẹ̀ ṣe ọlọ́run àfáàgìdì òṣìṣọ pé ní tẹ bá lódodo tó jẹ́ kìláàfù tó sọ àbí tẹ bá rí nínú mọ́tí àlàkà tẹ bá rí tó tẹ̀wọ̀n lọ́dọ̀ sí àfáàgìdì òṣìṣọ tẹ mọ́ tẹ kẹfẹ́ kọ sí kó fẹ́ kọ fún ilẹ̀. náà àwọn méjèèjì àwọn náà lọ pẹ̀lú àwọn àìsàn mẹ́tẹ̀ẹ̀ta yòókù kí ló kọ méjèèjì adarúkọ wọn láìpẹ́ alákọ̀ọ́kọ́ ni أبو يوسف yakub burkin ṣe yakub lọ́ta abu yusuf ẹlẹ́kẹ̀dẹ̀ ni muhammad bin hasan aṣaibani ìyẹn máa ń kọ fáyidà kàmẹ́rin sẹ́wọ̀n ní torí pé wàá kọ̀mọ́ ní torí pé àwọn ti dàpọ̀ ọmọ ní àti dàpọ̀ wọn ni wàá kọ ìbáwò wọn ò tọ́tọ́ kọ́ bí ọgbọ̀n wà fàmílì àbúrò nǹkan bẹ́ẹ̀ ẹni tó dàpọ̀ lókè ní pàwọn èèyàn méjì ẹni tí wọn náà bá ń sọ fún àwọn ta ni ìwọ́n náà mọ̀ mọ́ kẹ́kẹ́ kọ́ ti ní yẹn gbọ́dọ̀ wà nígbà wọn ní sọ ìbáwò àwọn ẹngbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ méjèèjì Abu Yusuf alikọ́bí ẹlẹ́gbẹ̀ẹ́ mọ́múdà ibn Hasan aṣọ-ìbáni wọ́n dùn máa fẹ́ aṣọ-ìbáni tó kọ́ ìrọ̀rùn ṣáfún tó kí náà wọ́n sọ ani sunna tó mọ̀ àkádà ni ani sunna tí àkànkọ́ àmì tí èsì jọ̀ọ́nà ni wà lẹ́yìn sáàtì pé wà á jìbà kì í sọ̀nà ni. ọ̀lẹ́ bá fẹ́ àdílà tó dùn dúró ẹni tó pé àdílà yìí wà bọ̀ ibi lọ́dọ̀ àfáà mi wà bọ̀ ibi pé kò ní ilẹ̀ dọ́dọ̀ nítorí pé ọ̀nà ẹ̀rọ dà níbi. أن تولي النفاق الجمهور من الصحابة والتابعين إلى أنها سنة مؤكدة نقول لك على الصحابة تتجون نقول في إن لي وسنة كتاك عن قاني كتيتي ومين الإمام بن حزم أن لا يصيح عن أحد من الصحابة أنها واجبة ألا أريئك لدى الصحابة في فين لنفسك كان لي ومين أكيد eje sunna tuwa mu'akkada mu'akkada نعم حديث ثاني حديث جندب بن سفيان رضي الله عنه قال جندب بن سفيان اني شهدت لأضحى مع رسول الله صلى الله عليه وسلم اني mo witness pẹ̀lú ànábì mo witness pẹ̀lú ànábì

fàníyẹ́tùbà sáátán màkàánà kọ́yà pẹ́rẹ́ mi kó fi dí ìyí tó ti pa ọ́ àmọ́ lábẹ́ ọkùnrin ìbábá ẹni tí ó ti fẹ́ràn fàníyẹ́tùbà aláṣẹ́lá kọ́yà pọ́pọ́ lórúkọ ọlọ́run àdéhùn náà mọ̀tàfà kún àlẹ́ yìí wọ́n fẹ́ ní bàkárẹ́ wà ní mọ́tò wọ́n ní àlùfíyà fún ìbáradá tó lọ́wọ́ àkọ́kọ́ kápẹ́rẹ́ ẹgbẹ́ yá ìbáàdà tó lásìkò yìí. láti fíìmù gbẹgbẹ́ ìwádìí ti ha àlẹ́bí ìṣòro àtúnṣe ìyẹn ò lè pa lásìkò ní ìtòrí àtọ̀ lásìkò sí ẹ̀sẹ̀ fi ilẹ̀ ló tuntun. يدل الحديث حديث لي وان تقاكوي على أن الابتداء أن الابتداء وقت الظهر الأضحية أن ìmọ̀ pẹ̀mọ́ léyà àsìkò tó bẹ̀rẹ̀ bàdà sọ̀látò ìdìl àbíhà lẹ́yìn ìgbàta títí ìrùn ìdì tán wà láwùkọ́ bọ́lá lè kótóbà kọ́lá ká má fi fi kótóbà kábà kékeré wọn tán. wàá dẹ̀ fún abúlé akọ́bọ̀lá ti àìsọ̀lá láàyè jù. tí ẹ bá fẹ́ràn sí lọ́ọ́ dúdú adúgbò tó kéwọn tán kò tọ́. بمعنى أن ذبيحته لم تقع أضحية يتوما نتي أنا تطعي يتناليا وإنما هي شاف لحم جاكين تكون جلابا إذا تبا كون ليا تو كتو كيمو إذا تكون ليا أواكي مصر أواكي مصر أفا بالعزيز هي اللي ليا èyí lè pa ẹ̀ràn ní àyà. kọ́lá sheikh abdullahi bin rafi mọ̀mùtọ́á bára kọ̀lá tó ìmọ̀ ọ̀dùnṣẹ́yà tó hó olùdíjìyà. ẹni tó bá pẹ́ mọ́ lẹ́yìn kí ni lẹ́yìn tí mo ti kírun tán ìdájọ́ rẹ̀ ó lọ pàlọ́ láwọn ìsọ̀lẹ́ kọ́lá kó o mọ́ nínú kí àbíkọ́jẹ́ pé ẹni tó wà ń kọ́ tí o lè kírun náà. لأن العبرة بصلاة الإمام لا بصلاة الإنسان نفسه تلك عبرة ìbáwò yìí sí ní irun mọ́mú kìí fi irun kiri ọdẹ yìí ní ìdájọ́ kírun tán tí mọ́mú tá ti kírun àbí ọ̀lẹ́ pẹ̀lú gbà irun mọ́mú náà ní awò kìí fi irun kiri fọláwọ́ sẹ́rẹ̀ lẹ́tì náà wọ́n á kó ìtìlẹ́ àti gbogbo àbá iná kan tó ẹ̀yìn irun là máa ń sọ náà àlọ́ kánà kọ́bùlà ní kótóbà kọ́dà ká má tètè kótóbà àwòbádà mùbẹ́yẹ wọn dá sí kábíyè sọ̀lá bàdà tó kúrò ní wà sí ha fi hákì mi ńlá sọ̀lá tàlẹ́ fi mọ̀ọ́dọ́ èyí ká alẹ́ ìgbàwá dín ẹni àbẹ́ tó yẹ pé ẹni àbá sì kò téèyàn wò pàtó kí wọn sàn. ta ni ó wà àtọ̀kẹ́ ká ti kí wọn sàn wọ́n fi yára lùfà wá di bíyàn tó wà lù kó fáwọn ò lè wá sí èdè tí ò lè wá kírun bóyá ní àwọn abúlé abáfẹ́láńgá kàtà wọn gbénu ibi tó jìnà fẹ́ràn wá kírun tẹ́lú fi kírun fún ẹwọ́n ẹnìgbà náà wà pẹ̀lú ìgbà tó bá ti rí mọ̀ pé àwọn ti kírun fún ẹgbẹ́ láyé kírun rọrùn àwọn agbárí tí wọ́n gbọ́ gbogbo kan lé gbé ẹni ẹ̀hẹ́n but èèyàn wà níbi tí o ti rí ẹnì kẹta sọ fún yóò wá àsìkò fẹ́ ti kí nǹkan láti ní mẹ́wàá kan mọ́ kí mo lé yá nǹkan bí éèdì àrí wá wá pẹ̀lẹ́ nílẹ̀ ètò gbogbo bí mo ń ṣe bù tó náà gbogbo tó wo ti lè yẹn jẹ́ kí ni ẹ sì kí sábà lọ àpẹẹrẹ ń gbà náà ẹ ló lọ. بكرا ظاهر الحديث أن الذبح قبل الوقت لا يجوز مطلقا ẹni tó àgbọ̀yé bí hadith yẹn pé ẹni tó bá ti pẹ́ẹ́nà tí ò bá ti tẹ̀ bá ti kírun kò tọ́ àwọn àkànnà

Head of what aspect whether kani irun kan ní ìjẹ̀ẹ̀fà òkè kálukú tó wọlé ó bẹ̀ wàá mọ̀ lónìí ẹ́ àtìkò ẹ̀ tó lọ ìyẹn ni ẹni tó sì rún sí fáwọn ẹgbẹ́ tó kúrò tó mọ̀ nítorí fáwọn ẹgbẹ́ tó padà pé pásítọ̀ rẹ̀ náà ti ti ní àwọn gbogbo oṣù wa ń tún fáwọn ẹgbẹ́ tó kọ̀ lọ́sí kí ní ìtìmọ̀ láti ẹ̀yọ̀ àlejò gbogbo àtijọ́ tó ti dúró oṣù mọ́ lọ́dún rẹ̀ ẹ̀yìn ẹ̀tùtù gbé tó já sípò yẹn lóṣù ìlú ẹ̀ ni ẹ̀dú yẹ kí lé yá tó pátá náà ní kó yá pa mí torí bá tẹ̀lé náà láti dé láti wà náà. ẹni àlùmọ̀rá ìlú fi awọ́ àlejò kó lè wá sí sábẹ̀ sàlàfà ẹni àwọn afá pé lọ́dún ọ̀nà mẹ́ta pé àsìkò tí a pa ẹ̀rìn lé agẹ́gẹ́ àkàrà ń lọ wá sí ayé dẹ́kọ́lù gbẹ̀ná àlejò ìmọ̀ àkàrà ìmọ̀ gbọ́dọ̀ pàtó ẹ̀kọ́ yẹn ẹ̀rọ fi àwọn ìsìláàfù kan ní ọdún lẹ́yà tó bẹ̀rẹ̀ ètí mo mú òtí pẹ́rẹ́ lórí tẹ́gẹ́ tá a mọ̀ láwùjọ ni wọ́n sábà afá kan wà lórí rẹ̀ ìmọ̀ ń gbọ́dọ̀ pa sí ẹ̀ka tó pa. ìyẹn ní ìlànà Imam Maliki yẹn ló fi pọ́pùlà àwùjọ tó wà yìí mọ́mọ́nù wà lọ ọ̀bẹ sókè ẹ̀rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ẹ̀hẹ́ni ìmọ̀ mi ṣe kí ni ìmọ̀ mi ṣe pẹ́ẹ́rẹ́ rántí àdúgbò ní àwọn lókè ìrẹsẹ̀ ìgbésẹ̀ ìpínlẹ̀ mẹ́rin jọ kí n ṣe pàtó ìkàtí ló ní mọ́mù anúgbò láti mọ̀ pé ti bá ẹ bá ti ti mọ́mù ẹ̀ lè bá kú ẹ̀rú mẹ́ta tó kẹ́gbọ́ ìmọ̀mù ṣe gbé ni ó ti pẹ̀rẹ̀ sí ẹ̀ nítorí káńtà máa pẹ̀rẹ̀ kú ìmọ̀mù náà eléyìí jẹ́ mọ́tò ìmọ̀mù Malik rahimahullah ta'ala ìmọ̀mù Shafi'i yẹ̀pẹ́dì bí wá ti sọ láti ẹ̀yìn ẹni nígbà tó bá ti ń kírun ìdí gẹ́gẹ́ àti kírun tán ẹni kírun ìdí gẹ́gẹ́ náà ẹ̀yẹ ti lè pẹ̀lú sí àti kírun àti kírun tán àbí tẹ ẹni tó fẹ́ pẹ̀lú ní tu ní kí irun tiẹ̀ bẹ́ẹ̀ bóyá rẹ̀ kò lè di ẹ̀dìdì lọ́wọ́ lè rí gbé lọ́bẹ̀. Tọ́ba ń sọ ẹ tó bá tẹ̀lé ló lè lọ dúró fún ara rẹ̀. Ìyẹn tó lè wà ń kó pé òkè bóyá ọ̀nà ìlú obìnrin náà ti dé ẹjọ́ ló lọ. Bó dájú àtẹ̀rẹ̀ lásìkò tí ẹ ń kírun lọ. Ìyẹn pẹ̀lú bá fẹ́ pa pa bó lẹ́ni ẹ tó lò lè lọ yìí nìyí. Bákan náà ìmọ̀ àwọn àbúrò hanifa àti imam ahmed ẹni bí ń ti ayé fọláṣọ èyí sábà ti kí wọ́n yé dìfẹ́n wọ́n wà sọ́hé kí wọ́n yé ló ráì alẹ́bí yẹjú lọ àlẹ́ ilẹ̀ hadith ní à nípa dìfẹ́ pọ̀ ló wà ní. ẹgbẹ́ bá a bá ti sọ lọ́rọ̀ èyí mà bẹ́ẹ̀ kí ní àwọn yẹn mẹ́kà ilé ìlú ráì torí pé òun ló bá ẹ̀rí mu àtàbà ti kírun tán ẹni tó bá pẹ̀lú lọ kò rọ̀ bá pẹ̀ mọ́ ìmáàmù kò sọ mọ́ ti ìmáàmù pẹ̀pẹ́ ibà mọ̀ pé bí abalẹ̀ lóde ló fi ń dà ṣùgbọ́n kì ṣe kí ni kì ṣe condition èyí fi tí ìṣù ti wà ní pé ká di condition but pé di condition tó ṣe ìmáàmù ní gbogbo àtẹlẹ ẹgbẹ́ àtẹlẹ pẹ̀lẹ́ náà tó bá pàṣẹ ká náà mọ̀ ní kí ni àwọn pàṣẹ wà ní sáà pé kì ṣe condition pé kí mọ̀mù bá tẹ̀ wá pẹ̀lú ńkọ́ lẹ́yìn sáàtù ìmọ̀ọ́mọ̀ sọ̀rọ̀ àtúndé yìí pé ẹni tó bá ti jẹ́wọ́ yìí fún àwọn gbọ́dọ̀ fẹ́ràn ẹni gbogbo àbánadá yìí lẹ́yìn ìṣẹ̀tọ́ lẹ́wà yóò apá jẹ́mọ́ rẹ̀ jọ ọlọ́run tó bá kéré ẹ̀mí sáàmù ayé jù tó bá kéré sáàmù ayé jù ẹ̀ àyẹ̀wò ti gbọ́ ìgbẹ́ yẹn ara òun sáà ló ní wọ́n ti gbọ́ pẹ́lẹ́ rẹ̀ ní dọ́gbọ́n sí ntọ́gbọ́n béèrè ó sì wá lórí àwọn èèyàn pé àwọn ògbọ́dọ̀ tó lẹ́yìn mọ́mù kan láì ṣe kéde láì pẹ́ lẹ́yìn ìgbẹ́mù mi kọ́ lọ́kọ́ ní ẹ̀ka lóko ṣe yàtọ̀ tó náà fi dá igi lẹ́nu kẹmọ́ra ẹran fún ní ìdìbò àti kéré ìyẹ kéré ìyẹ kéré ìyẹ káàkiri èyí ẹni kí nù ìlà ìsìlẹ̀ tó pé ààrẹ nù kàn níyẹn pé ìmọ̀mù tá a tó lẹ́yìn rẹ̀ kì í ju ẹ̀yìn tó láti ha ó gbọ́dọ̀ fi jẹ́ sí yóò pẹ̀lú nínú àfihàn pé lẹ́yìn ìmọ̀mù la gbọ́dọ̀ pàtó wa tó tí mọ̀mù bá pa ń kọ́ ọ̀dọ́ ẹjọ́ pàtó àbádé gbọ́dọ̀ ìlú fi mọ́kì tuntun lá kì nínú sáà tó kápẹ́rin ọ̀la àlọ́. náà àsìkò mẹ́tẹ̀ẹ̀ta bá sọ yìí ta ni wọ́n àná láìpẹ́ fún ọba yìí sọ. kí ni ìmọ̀ mọ́lẹ̀ yìí sọ nípa àsìkò tá a pẹ̀rin lọ́nà ń fa yìí lẹ́yìn tí wọ́n bá ti pa ìmọ̀ mùsàfì ń kọ́. nígbà tí ìmọ̀ náà ti bẹ̀rẹ̀ àti lè pẹ̀rin ìmọ̀ Ahmad àti أبو حنيفة سلام عليكم عند الله تكيب رسول أواني سوى لفعل لك جلدولك سوري أريكي أنا كافر أواني سنجو بلدون سفيانا عليك سوى أما آخر وقت ربحي إذا هو لا لبرد فالمشهور من مذهب الإمام أحمد يتول لجنور الإمام محمد ولذلك أنه ينتهي بغروب اليوم الثاني عشر الثاني عشر من ذي الحجة أني يقاري من ذاته ọjọ́ kejì la bá ti wọ̀ ẹ̀fìlẹ̀ ìjà lágbèjọ àtọ́jú ọjọ́ kejì àtọ́jú ọdún yá ọjọ́ kẹwàá ní ẹ̀fìlẹ̀ ìjà ọjọ́ kejì ọdún ọjọ́ kejìlá ọjọ́ kẹta ọdún ní no ọjọ́ kejì ọdún ní ọjọ́ kọkànlá ọjọ́ kejì ọdún ní ọjọ́ kejìlá ẹni jọ yẹ gẹ́gẹ́ lọ́nà bá ti wọ èlé pẹ̀lú àyàmùsẹ̀ ṣe ní títí kú ìjọ kan rẹ̀. alimami shafi rahmatullahi alayhi ana anahu yamtadu ila gurubi yawmi salif ashara gurubi yawmi salif ashara ẹni ọjọ́ yamtadu ó sì ẹsẹ̀ dìde ọjọ́ kẹtàlá ẹ̀yẹ́dẹ́yà bá sọdún lé mi ọjọ́ mẹ́ta tó wá tẹ̀lé àtúnipẹ̀rẹ̀. واختاره ابن المنذر والشيخ تكي الدين أعطاكي آه، أنا عليه من داركم أن تربان الله محمد صلى الله عليه وآله وسلم وأن كل يوم تشريك ذا كل يوم تشريك ذا بوجو ايام تشريك kí náà láàlẹ́ pẹ̀lú قال ابن القيم إن الأيام الثلاثة تختص بكونها أيام منها wọ́n ní àdìmọ́ mi kọ́ yóò dọ́kọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìjọ mẹ́tẹ̀ẹ̀ta tó tẹ̀lé ọdún yẹn àwọn tó dáa yá àwọn mẹ́tẹ̀ẹ̀ nítorí pé torí pé ìjọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn alálàájú wa nínú ìmọ̀ fẹ́ máa jòkó ṣùgbọ́n lẹ́yìn ọdún yẹn mélòó lójọ́ méjì tí ní omi mẹ́ta yẹn torí pé lọ́nà àmọ́ ta ajẹ́ láti yẹ omi ní fàlà ìsúnmọ́ àmọ́ ta akar fàlà ìsúnmọ́ àlẹ́ ìnìmọ̀ lè أيام التشريك ويؤرم صومها أما جاي قال لي أعتقد آه، يبقى بمه ويشرع التكبير فيها أجمع تعين لا تجمع الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله قوة إلا الحمد فهي إخوة في هذه الأحكام أي آه، في أهل جاوي كما في تنيمه كما في تكبير به ṣáájú fún bẹ́ẹ̀ àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta ẹ dàbí ọmọ ìyá ní ibi ìdájọ́ ìyẹn pé gbogbo ẹ̀ lálẹ́ ṣe kíni lálẹ́ ṣe. fàkẹ́fà tẹ̀fẹ́rẹ́ ti jàwá ti sábó gẹ́gẹ́ rì náà fẹ́ wàlá ìjìmá bó láti wá ayọ̀ ti apẹ̀rẹ̀ fún bẹ́ẹ̀ láì rẹ́ rí láì rí ìfẹ̀nùfàǹfà ẹgẹ́ ti dé olùkọ́ yìí mú sọ àwọn ń fako àwọn tọ́jọ́ pé ìjọ méjì ni wọ́n ní àtìmọ̀ pé àyàmùsẹ̀ ti ń ìjọ mẹ́ta lẹ́yìn ìkíni ọdún mi àyámùlù mi ní ìjọ mẹ́ta ẹlẹ́yìn kiri ọdún ni aláàpọ̀ mẹ́ta ẹlẹ́yìn lágbègbè ni láti fi lẹ́yìn ọdún wọ́n ní bò ní kí ẹran tó bó ti wá jẹ́jọ́ méjì tàbí gbogbo òfin yìí nínú àwọn ọjọ́ tá a máa ń ṣe náà nígbà fáwọn ọjọ́ yìí ọ̀dàdé ọmọ ìyá ní ibi òfin tó dé wọn. kílẹ̀ bẹ́ẹ̀ fi rìn rẹ̀ àìpé yọ mẹ́ta ìgbẹ̀gẹ̀ náà ní olókè pàtó. náà níbi mọ́sálà yìí tí náà ní mọ́mọ́ amọ̀dé sọ nípa ọjọ́ tá a lè jẹ́ ẹ̀jẹ̀ kíni adé mọ́ mahmudu sọ bàbá yìí ìjọba lọ́kọ̀ ẹ̀rẹ̀ lẹ́yìn ní ilé yá. ìtọ́ ní wọ́n mahmudu sọ àdìmọ̀ ìṣòro ètò ìrìnlẹ̀ lòun náà lọ́rọ̀ ní o jọ méjì lẹ́yìn ọdún tí wọ́n náà dùnú wà lórí ẹ̀ jọ mẹ́fà ẹ̀ nítorí pé àwọn kèéjọ́ náà tó pa nìkan ní jọ mẹ́fà yẹn ẹjọ́ kẹgbẹ́ nǹkan tó jọ kẹgbẹ́ lórí ẹ̀ pọ̀ kájúkò náà kájú tẹ̀síwìrì tàbí kámọ́gbáwẹ̀ náà. ẹ̀jẹ̀ ẹ̀ sẹ́pẹ́rẹ́tì jọ tó gbẹ̀yìn yàtọ̀ sí àwọn tó yẹ kú ó yẹ pé bíi ti àyáwò mi náà èèyàn lè mọ́ni jọ kẹta ẹ̀rọ ṣùgbọ́n jọ kẹta ẹ̀rọ ìwà mi ò ló tó bá ti lè jọ méjì lẹ́yìn ọdún tó sì ti jòkó kò lè fún ọmọ ìpàdé ṣáájú náà. alimam ibn rushd ya kawo bidaya ta bin sayyid an yi sababin ikhtilaf to wala ne afa bidaya ta bin sayyid tira fikki ne ti ibn rushd jo to ko alipe ni comparative kin fikki to ma mu àwọn masail kokawa to ma abu an da fa to imam malik imam shafi imam ahmad àwọn akọ́bẹ̀ pé ní ètò ìfìláàfù àwọn àfáàní létàlùpá ẹni nǹkan méjì ni alákọ̀ọ́kọ́ àlèfìláàfù àyàmìlì màlúmọ́ mẹ́rì ọlọ́run ní wọ́n kúrò ńlá fi àyàmì àbí màlúdá náà alhaji aṣọ́rọ̀ màlú lọ́lọ́run màlúdá ti nìkan ìyẹn pé àwọn ẹjọ́ yìí àwọn ẹjọ́ mọ̀ tọ́lọ́ ń sọ àti ìyàpá lórí ẹ̀ ṣèjọ́ mélòó ni. bákan náà muhammed kò dẹ̀ nílò lẹ́kìtọ́ àìpé ní dẹ̀ nílò lẹ́kìtọ́ bì í ètí ń tọ́ka sí ẹ̀sùn tako àwọn ọ̀rọ̀ mi nàbùkà ọ̀dà pé ìdájọ́ yẹn ló ní takora wọn àbí tó jọ yẹn yàtọ̀ wọn lápẹ̀jọ́ ọlọ́ni ìyẹn ṣe àdúgbò náà fi àdáwọ̀ ọlọ́run ní kíni kan wá sí hajj kan wá sí lọ́wọ́ àwọn nǹkan àǹfààní tó bá tún lè ṣe kíni tó bá tún lè ṣe ní kan tó wá wí sílẹ̀ sí wàá yẹ kúrò sínú ọlọ́run ìfẹ́ àyà mi màlúmọ́ kẹ́sì máa dárúkọ ọlọ́run ní àwọn àyà mi màlúmọ́ sí náà ọjọ́ kan ti mọ̀ aláàmọ́rọ̀ sápọ̀hún ní bàhí mẹ́tẹ̀lá ní hàn ara bá dárúkọ lọ́nà pé yàtọ̀ máa pẹ́ ẹnu ẹ̀gbọ́n tẹ̀lé ìlú yẹn ni o nǹkan tó ń bá rọ̀ sákọ̀ lọ́tọ̀ mọ̀ fún àwọn ẹ̀dárúkọ lọ́tọ̀ láwọn ọjọ́ tá a sọ yìí. wọ́n ní hadith jubair bin mut'am ó ní kullu ayyam tashrik zama gbogbo ọjọ́ ayyam tashrik náà lágbára. فمن قال في الأيام المعلومات إن يوم النحر ويومان بعد أنا تبعد في يوم معلومات صلى الله عليه وسلم أجو أردني أتجمع جدني رجح دليل الخطاب في الآية أما انتهاء آية يتوقع في أيام معلومات في أجود يوم النحر في أجود جديد أي كتاب معمولي وما رأى الجمع بين الحديث والآية إذا لم يجد حديثي أتى بين الحديث

ọjọ́ kan kó kí ẹ tó tọ́wá ní àyà mú àrùmọ́tì yẹn ó lọ́jọ́ ọdún àtijọ́ méjì ní ẹ̀yìn ẹ̀ pé tábàdó lórí àyà ìpẹ́ náà ni àyà tó sọ pé pàtó pé tẹ́lẹ̀ bá a máa dárúkọ lọ́rùn lórí nǹkan tó lọ́rọ̀ ọ̀tá kọ yìí nígbà yìí má ti là ní amúlẹ́nu tẹ́ mọ̀ pa ní nígbà wo ní àyà mú àlùmọ́tì agbẹ́lọ́jọ́ ọdún àtijọ́ jọ́ kejì. àwọn ní àdúgbò jùbẹ́ àdìsí jùbẹ́rì kùn mọ́tẹ́ nìyí àbí mọ́tẹ́ àmì oníkúlọ̀ àyàmì tòṣìrí zábọ̀ gbogbo àyàmì tòṣìrí kìlá lè pàṣẹ. àìsàn tí àkọ́kọ́ ń sọ lòun náà ń sọ jùbẹ́ àyàmì tòṣìrí kìjọ́ mélòó lẹ́yìn ọdún mẹ́ta ṣùgbọ́n ayé alákọ̀ọ́kọ́ wọ́n sọ pé àyàmù àdúmọ̀tì lọ́jọ́ ọdún àdújọ́ méjì ní ẹ̀yìn ẹ̀ e. eléyìí náà ti fi jọ́ méjì yẹn mú ó wá ní àyàmù tẹ̀sí kan tó wá fi ìjọ pẹ̀lú ikú ìyẹn pé kéde kó takò ó kà tó ṣe é àlékún pé ìkẹ̀kẹ́ náà méjèèjì nìkan a ti rí àwọn àpèjúwe bẹ́ẹ̀ nínú ẹ̀rí náà مع أن الآية ليس المقصود فيها تحديد أيام الأحد wọ́n mú ti ẹ̀kọ́ ayé àìkẹ́ tó mẹ́rin kò lágbára ní kò sọ pé òun certify àbí ń mú limitation bá ọjọ́ tí a lè pa ẹ̀rùn nǹkan sọ̀rọ̀ pé kápẹ́ ní láwọn ọjọ́ yìí wọlé àdéhùn mọ̀túndù mi ní ọ̀sán gbogbo sáàdì ti wá sọ sí ọ ìgbà tá a lè pẹ́rẹ́ dì ní ayé kan sọ iṣẹ́ tí èèyàn ṣe lásìkò gbà yẹn kí èèyàn di kíni kó dárúkọ ọlọ́run lórí tọ́lọ́run bá fún lágbára níbi ìké bàbá ní àyà màá lò mọ́ ẹ̀ kò sọ pé ìgbà báyìí lójú ṣùgbọ́n àdéhùn ìjẹ̀wọ́ á sọ̀tà fún àlẹ́ pálí bọ́lá àná. náà wọ́n ní wàhálà ni wọ́n tún lè من ابتدائه إلى انتهائه على الكونين كليهما هو الأضحية ولهذه ودام المتعة والكرام أني حديثي أباد قطارتي القطارقة إيمانية أي في شهاتنا أنا تبع في القلوب أو تبع القلوب ودام المتعة أنت تبع في المتعة كين متعة تكين ذكاء متعة ágìfà lọ́sọ̀ àsìkò tó lẹ́nu pẹ̀rẹ́ rẹ̀ ní hmm? àwọn olùkẹ̀rọ̀ abẹ́ tó ti kẹ̀rọ̀ tó ló ń jẹ́ ágìfà lọ́sọ̀ lọ́nà pẹ̀lẹ́ mutí a. Tani ó sọ fún wa. Ṣé yẹn ti ájì àti múra papọ̀? Ẹ ti sọ délẹ̀. Ṣé ẹ̀fẹ́ nígbà tí ẹ̀bá ti wà nínú ìṣẹ̀rọ àwọn akadé òde súnmọ́ àbí wọ́n ti nígbà tó wá parí múra kó ti jẹ ẹgbẹ́ rẹ̀ kọ́ ní sẹ́yìn kó jẹ́ pé oṣù ájì ló ṣe ọmọrọ̀ yìí. ìgbà tó wá parí ọmọrọ̀ ní oṣù ájì bóyá ṣàbánu ṣàwárí ló ṣe àbí sọ̀rọ̀ padà àbínú ìdìbò ó ti wá bọ́ra ìrọ́mọlẹ̀ ó wá padà sí pẹ́ńdẹ̀ gbogbo tó lé súnmọ́ dídí kíni ó ti súnmọ́ dídí ti tàmọ́ tó etí ń gbádùn ẹ̀ ìgbà tá a ti pàjọ́ adé rẹ̀ tó wá fún ìrọ̀ mú ní ìdí. irú ẹni yẹn ẹni yóò pẹ̀lú. ńgbà táwọn afárúkọ̀ sí kí o fi pa ẹran àti àti tìrìtẹ̀rì nínú táwọn afárúkọ̀ lẹ́rìn alẹ́ ti sá fún jọ́nà. ẹ́ arábìnrin àwọn tó ń ọ̀tún ìdádùn gbé kàtó etí ìsọ ibi akáwọn tó fi three years nígbà táwa ní hajj yóò mọ̀ sí tó three years àlè àbí kò tètè bẹ́ẹ̀ lọ. sáré sọ àwọn àfa nínú sọ́ọ̀nì sọ ní pé ó yá pé ọlọ́run ṣe ní rọrùn fún oṣù ìbádàn ńlá méjì lẹ́ẹ̀kan ní àwọn ẹ̀kọ́ nípa àkókò dúpẹ́ nínú tá a fa àgùsọ̀ torí tó ń múra oúnjẹ yẹn torí ẹ̀ lọ ṣe lọ tíráfù lọ ṣe ní àdíjọ́ ìnáwó tó nira ájínà bẹ́ẹ̀ òun wá kọ́mídìtì ní ẹ̀kẹ́lẹ́ inú tó àfa mi ṣùgbọ́n mi ní pé aláwàlá amúrún ní títí mi àbí kìrọ́ọ̀nù kí ni kìrọ́ọ̀nù tẹ̀ nígbà tí ẹ̀ ń parí umrah kò wá kó lulẹ̀ ìrọ́ọ̀nù yẹn títí tí ó fi gbé wọnú ó kọ̀rọ̀ náà ìlú kọ́ bá ìlú ìlú papọ̀ láìpẹ́. òun náà yóò pa ara rẹ̀ nígbà àsìkò tá a lè pẹ́ẹ́rẹ́ níyà yìí náà lálẹ́ pọ̀ òun. tí ò bá wá lágbára yẹn rẹ̀ fàṣìyàmù sàlá fàṣì àyàmì fèlè hajj yóò gbà tó wà ní hajj yẹn yóò gbà wẹ̀ ẹjọ́ mẹ́ta wàsábọ̀ atún ìrárọ̀ jà atún nígbà tó bá dé bí padà èèyàn gbà méjì ẹ̀ sílẹ̀ ká àtàrà tún kà á yé náà. يجنوا ذلك لمن لم يكن حاله حاكم المسجد الحرام tí o bá ní fámìlì nínú haram ní fẹ́ kó ní ẹni fámìlì ní mọ́ká ní ibi tó súnmọ́ haram tó wá ti ní ìyẹn papọ̀ irú ara mọ́ká ní wọn ní dégé ní wọn ní pàǹkì ní ọba ara ẹ wá lẹ́rọ yẹn ní àkókò alẹ́pẹ́ ní ilé àgbẹ̀ ní àkẹ́kọ̀ọ́ òun náà. الإمام ابن القيم لم يرتب في نحل الهدي قبل طلوع الشمس بطة ولي ààrẹ rí tó ní alẹ́ pẹ̀lẹ́ rẹ̀ bọ́ kí oòrùn tó yọ lọ́jọ́dún. fàákùnmọ́ fọ́kùnmọ́ òdèríyà ìbá tó bí a fi kọ́mọ̀lá sọ́lá. wọ́n ní àwọn ẹran yìí náà ìdájọ́ ẹni tó pa ẹran iléyà lòun náà kí ọjọ́ ká tó kírun tí ẹ bá pa àwọn ẹran tá a sọ ilé ìgbọ́ ká tó kírun bí ẹni tó palẹ́ àbífọ́ sí a tó kírun ní ìtajà tó ń náà. kọ́lá pàpà àrùn nàfà ìfà pàpàpà wákìtì pàpàpà kọ́dọ̀ wà jíbà كالمنظور والمعين والموصى به لأن يعني حكم القضاء كالأداء لا يثبت بفواته لأن يعني طبع أحد مقصود الأضحية فلا يسكت بفوات وقته كما لو صباحا ولم يفارقها حتى خرج الوقت أما لا يسبب وفو bíbí ẹran tí yẹn ti jẹjẹ ni ẹni tó bá fọ fún ayọpẹ tó bẹsọ yìí fẹ yàtọ̀ ní sáà sọ lẹkẹ ẹni tó ti bọ fún kò lè tán ẹni tó ní bí ti jẹjẹ kó wọn ṣe nǹkan ni kò lè tán lílo àsìkò rẹ̀ mí ni pé yóò lè fa ọ̀la àlọ́. bákan náà wọ́n yẹ kó tó pàtó wúri fọwọ́ ti wá sí i لأن المحصل لفضيلة الزمان وقد فات فلو وضعه وتصدق به كان صدقة مطلقة وليست أضحية نعم afwan àwọn ẹran yìí tá fọyọ ní ansọ ẹni tó jẹ pé ní eh, tàmátú àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ti gbọ́dọ̀ pé ẹran tí ẹ̀rẹ́ fi pàtó wó òní wọ́n náà lẹ́bi súnmọ́ náà bí wọ́n bá tó bá hajj òun lè pé ti kìrọ́ọ̀nù kò lè pé ó kà lẹ́bi súnmọ́ náà àbí pàtó wó náà tẹ́lẹ̀ kì í fi ọ̀ràn yẹn fún. ẹyin pásítọ̀ yẹn bá lọ òun làmì lọ ààrẹ olè mọ́pa tó bá ti kó pa olè afáwọn èèyàn tó jẹ sọ́dá kọ̀ọ̀rọ̀ lásán tí ní jẹ ẹran iléyà náà. kọ́lá ló إذا خرج وقت الأضحية على اختلاف فيه فقد فات وقتها نعم ذلك ما فات لي àtàsìkò bá ti lọ ẹ̀rìn ilé àná ti lọ níbi tí ẹ pé ìyàtọ̀ wà láàrin wọn àfa wọlá wà lọ. nam àdìsí tí ó tẹ̀lé àdìsí àdìbàrà ọ̀sùn àti kọ́ ó ní kọ́mọ fi hàn ọ̀sán lẹ́m kọ́mọ fi hàn rọ̀sọ́lù lọ ìsọ̀lọ̀ mọ́ àríwá ìwọ̀sán lẹ́m ọlọ́dẹ́bí dìde láàrin wọn jọ kan àníbàlù pé arúgbá ń àwọn ẹ̀yà ẹran mẹ́rin kan wà látọ̀bí ojú fìlà àtọ́ fìdọ̀ áyá kò tọ́ka fi paléyà àwòrán òwò ẹran olójú kan àlùbáyínú awárùwá tó yẹ kó bí ẹ ti dà ó hàn pa ojú kan ti fọ́ ìkànnì kò tọ́ wàlìmọ̀rí dọ́dọ̀ lè mọ́rọ̀ òhà ẹran tó rẹ̀ sáà náà kó rẹ̀ káwárí kó dínwó bá lọ kó wọlé kò tọ́. wàlẹ̀ àrídáwò àlùbáyínú àrọ̀jùhà ẹran amókùn tí wọ́n rìn tó wọ́n rí gbogbo yẹn bá ah, ẹ̀sẹ̀ ń délé yàtọ̀ sí ìdẹ́gbẹ́ bóyá kàlí ti lórí ẹ̀jẹ̀ ìdáhùn pé ẹ̀sẹ̀ kan ò ń bẹ̀ wọ́n arọ́ ni. wàlẹ̀ kẹ̀bí rọ́tù lẹ́sí làtúnkì abẹ́rẹ́ tó ti wá dàgbàdàgbàdàgbà. Hmm? sẹ́ pé kò ní kò ní ẹran lára mọ́ gbogbo egbòrò rẹ̀ ló ti lé kíní kò ti ń ta síta àwọn eléyìí tẹ́lẹ̀ kò tọ́ka mi pa ìléyà ìròyìn tá bẹ́ẹ̀ mú lẹ́rù àtàrà ìròyìn tá bá bẹ́ẹ̀ bá ti rí pé ayẹyẹ ló jẹ́ bẹ́ẹ̀ ìbíbẹ̀ ẹ̀fẹ́ wò ń kọ́ kò tọ́ ká ló palẹ̀ yá hadithi alimam ahmed gbawa nínú musnadu wà ní araba atu àtàwọn mẹ́rin wọ́n ní araba atu àwọn mẹ́rin àwọn mẹ́rin wò ní bára àwọn mẹ́rin wò imam malik nínú tíra wò imam malik gbawa. نعم ها المعطر ما مالك في ما مالك أما أصحاب السنن إيه ثالثي الإمام ابن حجر أقوى يقول لك أنتم من أنا الأربعة يوم بين يوم أو بين بين àwọn fáwọn ọkọ ayẹkẹ yẹn fàmílíà pẹ̀lú bọ́n ẹ̀ ti ń sọ̀rọ̀ tàbí irú àwọn bẹ́ẹ̀ ni wọ́n dá pọ̀ mọ́ ìwé àwọn kíkà ní àbọ̀ ìmọ̀ mẹ́rẹ̀ àmọ́ mẹ́rẹ̀ ní dùdú wọn. mọ́tò bá ní àlẹ́ àyè mọ́tò àrùbá àwọn mẹ́rin yóò hàn wọn àbí tó bá ní àlẹ́ àrùbá ńkọ́ bẹ́ẹ̀ tó ní sílẹ̀ àdínà ní àwọn àṣàbò tó mẹ́nu. wọ́n ní àlẹ́ kámsá ńkọ́ ẹ̀sìn ìtọ́jú àlẹ́ rẹ̀ ṣèkáàdì ńkọ́ ìmọ̀n bùkárí àti tẹ́lifẹ́ àìmọ̀ ìsìláwò àwọn àfáàlẹ̀ yẹn kẹ́lí ṣèkáàlì wọn ni àwọn ìmọ̀mú ṣèkáàlì tó gbà wá ṣé gbọ́dọ̀ wà fàmílì àbẹ́ bá bá ṣe sọ̀rọ̀ àmì ìtọ́jú àbí mẹ́ra àtàkù tó mẹ́rin àbúdà torí mi sí ànàfáì rọ̀ fún mẹ́rin ẹni pé akọ̀tùmọ́mù amọ́dù lọ́tọ̀ tó bá wọn àtàkù tó mẹ́rin tíra tí wọ́n táwọn kọ ní muslim pàpàrọ̀ ahàwùl àtìrìmìbì nínú mẹ́rin ìtọ́ àgbàrá yìí tìrìmìbì wa tó kọ́mẹ̀tì lórí jẹ́sí kódà àdéhùn yìí ó sọ̀hìn yẹn wàá fún ìbán ibùdó ìbán náà fún àgbàwá níbo nínú tíra tó gbà wá sọ̀hìn ibùdó ìbán táwọn ẹ̀fọ́ ìbùkárẹ́ sọ ìbùsùn àwọn mídàdókọ̀ tíra tó wọn náà sọ pé sọ yìí wá ibùdó ìbánu náà pọ̀ lẹ́rẹ́rẹ́ bẹ́ẹ̀ ni ọmọ kéwù rẹ̀ bẹ́ẹ̀ làáfà rẹ̀ ibùdó kò sẹ́yìn mọ́ fàáhíwù lọ́dọ̀ ìṣèlú lọ́nà kùtù. pé ẹgbẹ́ mọ́tẹ́ pé ń sọ èyí ìwé rẹ̀ tí ń po Buhari rẹ̀ tí ń po Mùsùlùmí. kódà àwọn àfa àtọ́ pé ìmọ̀ ọmọ ibùdó kò sẹ́yìn mọ́ àtọ́wọ́n tí àdìsí ní tàtàwù ní mọ́ àwọn ẹ̀rí táwọn sáré fi sọ yìí ò ní tẹ́ pé nílẹ̀ bá bọ́sọ̀ Bukhari àti Muslim àwọn ṣe kíni wọ́n lè gbà. mo yẹ pé ní ìmọ̀ ìbánu láwọn àyè ní ọdún náà lé àgbà ilé ìdọ̀ ìfún ìgbóngbà mi náà tòkè tàwọn fi gbẹ lómi wọlé dé bàbá àìsẹ ní tágbọ̀rọ̀ lẹ́nu lẹ̀ yìí à eléyìí ní báà wọ́n ó fi ròyìn mẹ́rin wàsákàtà àlùbẹ́ẹ̀rì àtẹ̀lẹ́yò àwọn àléébù pọ̀jù mẹ́rin lọ ṣùgbọ́n dákẹ́ lórí ìlú irú atẹ́wò tí mo sọ lẹ́gbẹ̀ẹ́ yẹn kókò sílẹ̀ yẹn pé àwọn àrùn tí mo ń ṣe ẹ̀rọ tàbí lè paléyà dábàá tí wọ́n lè paléyà lè pàdé kọ́ náà tó pọ̀jù mẹ́rin lọ. Ṣẹ́rí àdébí àmúlẹ́ṣẹ̀ nọ́mbà ń gbà mí kọ́ ló gbé nọ́mbà ìrìnkà ìparí sí. Pápẹ́ ní àwọn méje kan ọlọ́fún wọn ní kòjú lọ́yìn tó ní kòjú bẹ́ẹ̀ yẹ́ wà máa láwọn àdínkù tó sọ àwọn ẹ̀mí àti méje yẹn ó sọ pé ìṣẹ́ ni ó sábà ní ọ̀gbẹ̀ court ẹ̀jẹ̀ sí àwọn kan kọ́ bí ìjẹ méje ìgbà táwọn bá wá di àwọn kàbáyèrè ju kúrò lọ ojú méje lọ tàbí ní àníbi ni sàlásà kan ló kẹ́lẹ́ sàkọ́wà ìdúrà sí náà bẹ́ẹ̀ ni ó fẹ́ ká mọ mẹ́fà yẹn lẹ́nu yẹn ànílọ́gbọ̀n seventy thousand kan ní ìṣèṣirò àtọ́ a máa rí àwọn àdìsí ní ẹnìtọ́ba àdìbá ìdílé tí ó sì sínú wọn tí ànẹ́bí mẹ́ńṣẹ̀rọ ibi àdìsí seventy thousand ó bẹ̀rẹ̀ pé ìgbà míì yóò sọ nọ́mbà yẹn kálíbà ní pé àwọn ilé tún pàtàkì ń bẹ̀ tó bẹ́ẹ̀ náà ló ṣẹlẹ̀ ń bí òmí pé ẹran tá lè fi pa léyà pé àwọn mẹ́rin náà ni mẹ́rin ṣe jù mẹ́rin lọ. bàbá bá lò sọ àwọn àlòsọ ìlú ìlà anáwòlá ẹgbẹ́ lẹ́rọ àrùbá àwọn onírárá mẹ́rin náà ni gbogbo àrùn tó lè ṣẹlẹ̀ gbogbo yóò kó tẹ́bá rí kò dá inú tẹ́ mọ́pa àwọn alùpọ̀ ìlú mùín àwọn ní alùpọ̀ ìlú àwọn ọ̀pọ̀ ìrí àkílódé àyà lọ irú bẹ́ẹ̀ nípa ní ọgbọ́n bẹ́ẹ̀ nílẹ̀ ní pé àgbẹ̀gbọ́n nǹkan mi mọ́ wọ́n dá lè lọ eré àgbà mi nípa yẹn lẹ́nu àyẹ̀bẹ̀kọ́ pé lọ irú náà tún sọ̀rọ̀ àti ìdílé pẹ̀lú lórí yà ìyẹn náà sọ pé níbi àdìsá náà wípé láàfọ̀ láàfà lè hajjá ti sọ̀ àmì tó bá dé gbóúnjẹ ní tó bá lọ kírun kọ̀ nínú yẹn kí ni ọ̀pọ̀lọpọ̀ àfáà tún bẹ́ẹ̀ kénẹ́tú kénẹ́tú pé irú rẹ̀ kénẹ́tú kò lálàáfíà tó kí wọ́n nìdájọ́ rẹ̀ jẹ́ lọ́dọ̀ makuru àwọn bọ̀rẹ̀ rí àwọn ará láàyàn lẹ́fù ilẹ̀ kàmọ́ ìkò sínú rárá anẹ́bìnrin mọ́tọ̀ sómi adágún mọ́tọ̀ kọ́ lọ dábí mọ́tọ̀ sómi adágún àbí àǹfààní àmì wọlé torí ló pọ́ọ̀tì kan lọ dájú ní ìwọ̀n sátọ̀ tó ọkàn dá ìwé sọ ìlú àwọn òmùpé sọ ìlú mọ́tò ní à àní mọ́tìkiri àná mi ní sọmọ kékeré bàbá bẹ́ẹ̀ ti lọ́kọ̀ọ́ ká sọ bẹ̀rẹ̀ kò fẹ́ lágbẹ́já o tó bá ti dákẹ́ lójú ti ayẹ́pẹ́ ní kékeré ẹ̀dí jáde tó bá tọ́ ọ̀rọ̀ tó bá dábì yẹ̀sán kò fún lọ́ọ̀fẹ́ rẹ̀ ẹ ṣe gan náà kó lọ́ọ̀fẹ́ láìkí wọn kí ni ìyẹn túmọ̀ sí ó fẹ́ náà kí ni ìyẹn tó fi di afọ́ sọ̀rọ̀ àgbàdà kà kódà ó dé kí ni ó gbé àbí wọn sọ eré yàrá ó bá ti sọ̀rọ̀ àlè fífún àlébìnrin kó dákẹ́ ni ó sọ̀rọ̀ tó láti mọ̀ pé ó ti ń gbà

mẹ́ta àti yàtọ̀ mọ́ nílẹ̀ mẹ́ta ká mọ́ta àbí mọ́ mọ̀lìkì mẹ́ta àbí ṣàfi tani mọ́ta àbí àzọ ìrí tani mọ́ orí ẹ̀tọ́ Daoud àzọ ìrí ọlọ́ba mọ́ àbúkọ̀lá gbogbo àkànnà jẹ̀lẹ̀ nínú ọ̀sẹ̀ wa gbé ìlú tó pọ̀ ní fífi tẹ́mọ̀ nínú fífi rẹ̀ dáadáa títí láwà lórí ẹ̀ ọdún tó mọ́rí á ní mọ́ ń lo sọ ìrí o pọ̀ sí tẹ́wọ̀ká sọ nínú wọn darí alimọ́ bunhazmi al-andalusi bunhazmi rahimahullah ta'ala nam irú ẹ̀ náà ni àwọn sọ̀rọ̀ ìlú sọ̀rọ̀ rárá àrùbẹ́rẹ̀ náà ni anábì ní arba ẹ̀yin wa aláhùn mi wa wà sábà ní jùmúrì àwọn jùmúrì àpá ní ilá anáwó ló fọ́ àléyà ẹgbẹ́ ìlú ha tó bẹ́ẹ̀ ni lànà ìdìsọ̀dọ̀ ọ̀sà àwọn àrùn mi náà kọ̀ fi ẹ̀rẹ̀ náà àtọ̀ ìlú rẹ̀ rárá àdàpọ̀ yẹn kí ni àwọn sọ eré àti ẹgbàá bóde fẹ́ bá dé ẹ̀rí gẹ́gẹ́ náà bá bọ̀ gẹ́gẹ́ tó sì ẹ̀rí náà fẹ́ sọ ní bọ́tù títí bá ti wá gbọ́ yé àwọn yàrá sẹ́ẹ̀rì bá ti sọ sọ irú ẹ̀ náà àwọn ìdúgbò rẹ̀ pé ah, àwọn àrùn mí ẹ̀ fákọ̀ fẹ́mọ̀ mímọ́ wà sáàdù mí ni àkọ́dà àwọn àrùn mí ìjẹ́ tó lé wọ́n sì rí sí ànábì sọ̀rọ̀ àwọn nígbà tó ní adájú kan yìí tó wà lójú méjì ńkọ́ ẹ̀yin sọ ìrírí àkílẹ̀ sọ àbí àwòrán òtá ló fi sọ kí nìyẹn ojú kan fọ ẹwọn nìkan ní àníbi ní kò tọ ok awárí kan sì ń wà ní ojú méjèèjì kí lóò sọ ìrírí yóò sọ àwọn ní kápá yìí ìbẹ̀rù pé wàmọ̀ tó yàtọ̀ fáàkì. Ani ẹ̀rẹ̀ kíni àárọ̀ ẹni kò tọ́ ìkan ẹsẹ̀kẹ́tọ́ wá gbé ó kò kó tẹ̀ wọ́ ó ti gé ó kẹtẹ lélo mẹ́ta ẹ̀yìn lọ eré àgbó láti ṣe yìí ẹ ẹ bẹ́ẹ̀ tó wọ́n ti ju àrùjáwò lọ àrùjáwò ni ẹ̀sẹ̀ lẹ́rẹ̀ ní pé bọ̀tí bóyá kan bóyá ẹnìkan ti kó nǹkan bò ó lẹ́sẹ̀ rẹ wá kẹ́ ní wọn wọ́n báyìí èkó wá ní pé òun ò tiẹ̀ lẹ́sẹ̀ kan mọ́ra ẹ̀yìn bẹ̀rẹ̀ rí àkílẹ̀ sọ̀rọ̀ yẹn ọ̀tàyàtì kàlámù bá bí i fi ha bá ẹnẹ́ padà mọ́ ọ̀rọ̀ àfáwà lórí ilé náà nínú àwọn àdébùtà nàbì sọ oníkẹ́rin adégẹ́lẹ̀ ó dá ojú kó mọ́ ẹni lọ kójú kàmọ́ ẹni lọ ẹni àdúgbò ń bá bí àwùlá nígbà tá a ti nígbà olójú lọ ní bá bí lára àmìyá èyí tí ò rí rárá àyínà àlàáfẹ́jì ọ̀tọ̀ wọ́n àyínà ha kúrà rárá torí pé àìrí náà yẹ kó jẹ́ kó máa nìkan náà yókù rẹ̀ wàyẹ̀ náà ń ha mílẹ̀ ní mùsàárà kàtó fi ní àlà kò lè lọ bí kátó náà ń jẹ́ kókó kó náà lọ pẹ̀lú wọn. ẹlẹ́ẹ̀kejì ní ti ń sáré fàyínà òyìnbó rọ́bọ̀ yẹ̀mú náà ó ha mílẹ̀ ní àkìlẹ̀ òun jẹ́ kó jẹun. gẹ́gẹ́ bí jàrúbá yẹ ká jọrọ mú yìí tó yẹ pé àdúgbò àwọ̀ rẹ̀ yẹn ti fi ń kú lára rẹ̀ ọ̀ tí ó funfun bákan náà àríjá èyí tó jẹ́ pé ní amókùnrin tí ò lè rìn tí ò lè rìn wàlì kẹfìrọ̀ kẹfìrọ̀ ẹgbẹ́ kẹfìrọ̀ ní pé wọ́n ti amókùnrin ẹ̀sẹ̀ kẹtì yìí kíní kò ti kán ẹgbẹ́ mi bá bí àwọn àyè kìtẹ̀ ní ìjítọ́ rárá wàlì àṣírílà yìí tó ti wù ẹ ẹ tẹ́ pé rẹ̀ gẹ̀yẹ́ ti ń kàńtà نفس وانو جاء والأجفاء التي لا تمشي والأجفاء هي الأسئلة التي لا موقع فيها ètò tí o tí o ní tí o lọ́ra mọ́ kò ní bọ́gọ́ rárá mọ́ gbogbo ẹ ti bẹ́ẹ̀ ẹ̀yìn náà dá. alimọ́mù náà wà wọ́n ní ajimahu ẹnu àfáàkó àlà anna lẹ́tì fi ẹ̀lẹ́ òyòrò lọ́sọ́rọ́ fi hadith bara láàrín ẹ̀jẹ̀ olùfẹ́ ilé pé gbogbo nǹkan tí àrẹ́bíkanu hadithi albaro kò tọ́ka ìpàlẹ́yà ọ̀kánà mọ̀kánà fi máa náà ha àtàwọn nǹkan mi tó bá tó wà tó jọ tó mọ̀ tó wà nínú hadithi àwọn akọ̀bá òmìnira àbí ìtòkè tó wọ́ sí ti nígbà tí kìí sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìtì òdìnà gẹ́gẹ́ bí ti gé lẹ́fẹ̀ẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a fa àfọ́ adam bin jibaya alimu ayaba tó fi ọmọ wọ aṣáájú mi ni àyíká ẹ̀yìn àkásọ́ọ̀fù òdìyà ẹni gbogbo ń bá a sọ yìí táwọn ẹran tó bá ti ní àbàrùn báyìí èdè pélé yá nìkan ni o pàlẹ́ yẹn ṣẹ́mi lọ́lẹ̀ hajj yẹn ni wàá jẹ́ pẹ̀lú wàtàtọ́ wù ìta pàdígbà hajj ètò jẹ́ dẹ́dẹ́ àbí tó wù yẹn láti pa náà ìrẹ́nà yóò ní lọ wàdámà ní mọ́tíhàtì wàlùkọ̀rọ̀ ní wàlùkọ̀ ogun dákálẹ̀ ìyàwó ẹ̀nà yóò lè fa àlefa káfíì yàrá ti tàmọ́tò tàbẹ́pẹ́ náà àlèfà àbí kúrọ́ nàdì àbá kíkọ́ làbẹ́pà fàkúrú máa là yé jìbì òfin òbíyá tó là yé jìbì òfin bàbá ìlú kúrọ̀ ẹni gbogbo tá a bá tilẹ̀ fi paléyà ló gbé ẹran bá a bá fẹ́ fi sin lóhùn náà àrídégélé àlèfà. wọ́n sì wá sọ ọ̀rọ̀ táwọn àfa sọ ní ayé àti kìbárì lọ́ọ̀lá náà. عفوا نعم nínú àwọn àtẹ̀jáde wọn kan wọ́n discuss ọ̀rọ̀ kan lára wọn wọ́n ní bá tóbi hatul udhiyati aw alhadi wa nahwihima falam yulad maraduha illa ba'da fadl ẹni tó pẹ̀lú kí wàá mọ̀ fún rẹ̀ àgbà tó pátán fàájáfà ló mọ́jú lóṣù tó àkàríyá tó lè jẹ fá ẹni wà táwọn afá gbọ́dọ̀ ẹ̀yẹ̀ wọn afá àgbà ní mọ́múláka lórí mọ́tí àlàyé ẹni àkàríyá àwọn mẹjọ́rí ti gbà pẹ̀lú yẹn lọ torí pé kò mọ̀ déédé kíni ìpa wàá na ìrìn àtọ́jọ́ ìṣe ìtọ́jú gbàyí náà sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni torí pé nígbà tó pa yẹn ààrẹ yẹn wò rẹ̀ àníbi tó pé ní ẹran tó rẹ̀ sí ààrẹ rẹ̀ dé kíni tó hàn bọ̀tà wò wàá bọ̀ fún un káìpọ̀ mọ̀ ọ̀rẹ́ rẹ̀ àdé pa bọ̀tà wàá pa tó ààrẹ ah! yóò ti dèjà dèjì irú ààrẹ báyìí ṣe ẹran yìí bàtà pátó láàmú ẹni bàtà bá discuss ọ̀rọ̀ ẹ̀ wọ́n ní àwọn àkàríyà àwọn majority wọ́n bà tó kùnà wàá rọ̀ bá bẹ̀ àbọ̀ nínú àwọn tọ́jọ́ mẹ́mbà ayàtọ̀ kìbárì lọ́lẹ́mọ́ ní mọ́múláka ìgbà tó discuss ọ̀rẹ́ náà bá gbà ní o bẹ́ẹ̀ láyìn àbá bí bá dùn wọ́n ní àwọn nínú àwọn mẹ́mbà wọn mí àwọn ẹni tó farọ́ aná làtẹ́jú ibà àzọ́ ara lùmọ́rọ́dún bá dà sábà àwọn tó pé bàbá ṣe kàbílẹ̀ gàfà tán sọ̀rọ̀ inú ayá kìtẹ̀ bá rí bẹ̀rẹ̀ àmọ́nà ẹni wa ó sọ wáyé pé ẹjọ́ ìjòkó yẹn ni a ní wọn bí ẹ̀fẹ́ ní àwọn gbà púpọ̀ lọ wọn ní èyí ìgbà lórí rẹ̀ lọ́rọ̀ sí nìkan wọ́n tẹ́rẹ̀ tààbọ̀ sí ibi tí ìjọ́rí ìdégé ni ọ̀tán wà ilé ẹ̀rẹ́ tó jẹ́kọ̀ọ́ ọgbẹ́ láàyè yìí ó kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfáà tún náà àwọn àfáà lábẹ́ mọ́kí fún wọn orí ṣùgbọ́n àwọn tí àti ẹ̀tọ́ wọn àwọn tó jẹ́ pé minority yẹn mo kí fún wọn lèmi dé kí ni mo dì mú yóò pa mo kí fún mi máa tún jẹ́ pé kò sọ̀rọ̀ mi lẹ̀ tí ìbá tọ́lé àti tó yẹ pé ní àwọn tó yẹ pé ní àmùkọ́ lídù ìtàbà bá jọ làwọn tẹ̀lé ọlẹ́sẹ̀ yẹpẹ̀ fún tó ti bẹ́ẹ̀ náà yẹ́kẹ̀lẹ́ máa yẹ́kẹ́ máa gbóòrùn pẹ̀lú ẹ̀lẹ́kọ́ mi tó yàtọ̀ sí yìí o ẹ̀hẹ́ lọ́dọ̀ àwọn tàbí àwọn àfáà gidi bàbá ní fàáyé ní mínẹ̀lì àbọ̀ ìlùmọ̀ àrìdí ẹ̀ tí sọ́rọ̀ ẹ̀kẹ́kẹ́ bóyá wà bẹ̀ kọ́ ní mínẹ̀lì àbọ̀ nígbà táwọn jòkó yẹn ní àwọn àbọ̀ ní àwọn táwọn kó tẹ́ra ìfúsọ́ làwọn wà sheik bàbá mi ká tó kú nínú àwọn eh, ayatollah ìbárí làmọ́ làwọn náà wà àtàwọn ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sheik bàbá mi ẹni tó wá dé mú fún ẹni jẹ́ ẹ̀rọ yìí fún ayatollah ìbárí làmọ́ fún àfáà mi tó mú wọn káàkiri ẹgbẹ́ wọn láka àfáà mi mo discuss àwọn issue sọ́bọ̀ wa ń discuss ọ̀rọ̀ kan bóyá ọ̀rọ̀ yẹn ti jẹjá lẹ́yìn àti bèrè pàṣẹ wọn wà conference rìyáàdì ní kíni ìní wọn pẹ̀lú wọn wà gbogbo wọn wà wọn discọ́sì àwọn èsì tó bá wà nílẹ̀ wọn tó wá discọ́sì ilé yìí ṣé pàtàkì sọ ọ̀pọ̀lọpọ̀ àfáàgbà pé tá a ti pa nígbà tá a pàtó la wá di tẹ́tẹ̀kó rẹ̀ ó ṣe kí kò tọ́ ṣùgbọ́n wọn àwọn tó àwọn kan gbà pé kò tọ́ tẹ́lẹ̀ ìdíbí ẹni ẹ̀rẹ̀ táàrùn rẹ̀ ti yàn nígbà tá a padà kó dà padà rẹ̀ sí wa lájẹ́ kó ti yàn náà ni ẹ̀ wọ́n wá ní yẹn gan-an àwọn tó ń mú kí ni àwọn gan-an bí kíni àwọn náà wà. ìyáná ọ̀la mo sọ dé lọ́rọ̀ ìjìká nílá mi lábẹ́ àlùbáyé ni wọ́n rọ̀bà á. wọ́n torí pé àwọn tí àwọn tó ló tọ́ wọn mẹ́rin kẹta wájú pé ní èyí tí ààrẹ rẹ̀ bá fi hàn wọn náà yìí náà fábí olè náà tó bàyẹ́ sàn lọ́rọ̀ àwọn àdúgbò ń gbàtẹ́ fáyẹ ẹ kátó pátó ń àgbàtẹ́ pa wọ́n yìí náà bá la bá lẹ́ka bá dà zanu gbàtẹ́ pátó ló wà náà àbánu alḥakíkọ́ ana alḥadífa lẹ́ka fi tẹ̀kìyí dìgbàtẹ́ bàyẹ́ àdà lọ́rọ̀ kọ́bùlà fábí wà bá àdìhà kọ́bùlà fábí wà bá àdìhà afọ́n ẹ̀rọ tí a bá sọ ẹ ní àwọn tó ní ẹran tí apatọ àtàwọn aláàrẹ rẹ pé ó tọ́ torí pé àríká tó pa wọ́n lè sọ́bi ìdẹ́rí yìí kò lọ torí pé ẹ̀rí yìí ò dé pé ẹran táàrẹ rẹ bá ti yàn kẹ́ tó pa ó ní táàrẹ rẹ bá dé tó bá ti yàn nìkan wáyé kó gbàtẹ́yìn patẹ́lẹ̀ tó rí ààrẹ rẹ kí ló ti dé yẹn ó ti yàn náà nìyẹn pé àwọn tó ní ó tọ́ ìtàwọn ìbìdè ni pé káyífà tó sálà ni ò ní tọ́ nígbà bá dúpá tó káyà pé ẹ̀kọ́ lọ àwọn tó ní ara kò lọ ní pé àdébìnrin tẹ ẹ bá ti láàárẹ̀ tó bá ti ẹ̀ láàárẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ ẹ̀ paléyà kò sọ pé àárẹ̀ yẹn ẹ bá kiri kẹ́ tó ni tẹ tó pa ìfọ́n tẹ bá ti lẹ́yìn ìgbà tẹ bá pa ó ti lọ àdébìnrin kan túlẹ̀ ni àyíkó ìgbà tá a bá ti rí àbá àpá nàbí ní kò lọ wọn ni mo fi wọ ẹgẹgẹ ònú ni lè lọ táwọn náà kama anáwó kọdà hakẹ alìjìmọ afọkọdà hakẹ alìjìmọ àjàmọ àtúnlẹ lọlọmọ ẹni bẹ́ẹ̀ náà nàá tún rí àwọn afáfá ní ìjìmọ̀ wà lórí kàyígẹ́bí àníwọ̀n bí kùdámọ́ níwáwí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àlà adam lè gbé sáà pé ìwé ẹran bẹ́ẹ̀ kò tọ́ kúrò àwọn ẹgbẹ́ gbàgbà pátọ́ náà rí kò tọ́ wàlẹ́ àná lè kọ́ fún sáà náà lè وغيرهما من الفضائل القرب هو الفائدة منها wọ́n ní àti pé àwọn ẹni tá ń parí àwọn nǹkan tá a fẹ́ rí mẹ́lá àǹfààní tá a fẹ́ rí fáìta ádámọ́tí fáàtà nìkọ́sù àwọn òdìmọ̀tí tá a bá tẹ́lá àwọn àǹfààní yẹn ayé pé kò sí ìdí tá a fi pẹ́rẹ́ rárá rẹ̀ mọ́ nìyẹn ayé pé àǹfààní yẹn ní kó tẹ jẹ tẹ fún yẹn jẹ àwọn adìpá pé ààrẹ tó ṣe tá a lè jẹ ní mọ́ nǹkan pé wàá wúlò mẹ́rin pé kò sí kí ni mọ́ kò sàǹfààní mọ́ náà wàlá àlàm wàlá àná àyíbá mọ̀tàbà rú ṣẹ́rẹ́ án fìlbẹ́yì bá dà tọ́lá fìlmọ̀dé àkọ́bùlà wọ́n ní àti pé tọ́lá nìkan lálébù àlébù tó ń sọ yẹn ká tó rà à ń kọ̀ sí àlébù tábàdà tó ń kọ́ ká tó mọ́ kọ́ sí àlébù. bẹ́ẹ̀ ni a máa kọ̀nsídà ẹni ká fi lẹ́yìn náà wé káwọn ọ̀pẹ ká tó ra nìkan náà níbi ọjà tó bá lálébù ó lè dájọ́ tó wà lórí ẹ̀rí ṣé ìgbà la máa kọ̀nsídà ọjà tó bá lálébù ká tó ra àti àbára lákòókò èsì ọ̀nà ọ̀tà kẹfì kẹfẹ ọ̀gbìn làwọn lọ àrọ́ ti ra mọ́ ẹni bẹ́ẹ̀ náà ṣe àlébù tó bá wà lára nǹkan kì í ṣe pé ó tó káàlù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àlébù ìgbàta ti pátọ́ rí ẹni àkọ́ nígbà tí a ti pátọ́ gẹ́gẹ́ bá tó máa ń kọ̀ àlébù ọjà nígbà tó ti dé ọ̀wọ́ àkójọ ti lè máa lò àbí ọdún tó tẹ́ẹ̀tì ọdún lọ́gbọ́jọ́ méjì ní máa ti pẹ́ lórí àwọn agbọ́dọ̀ ọmọ yìí gbọ́dọ̀ pé ṣúkò ìgbéka àgbọ̀ collect my

ẹ̀bá pa àti pé táwọn tí wọ́n ní ẹran èyí tọ́ ni pé tá a bá ti pásán àlìkọ̀dúdà àlébùn wọn ní àrígbé owó kan tó bá ti lálébùn lára ó wá tó tọjà sàkójúwe ká tó rà àti tábà ti légé ni tábà rà tó là máa ń kọ̀ǹsídà rẹ̀ ọ̀lẹ́ ní irọ́ ní ìkòdá òun rà báyà bí wọ́n ti tẹ̀sẹ̀ ó ti lè fi rà ní ìkẹ́ni ẹ ti dunú pé báyìí báyìí ọdẹ ọlẹ́gbẹ́ padà torí pé ó ní òun alẹ́gbẹ́ tẹ́lẹ̀ ní wọ́n á ní bẹ́ẹ̀ náà nílò ẹran yìí apá náà ò mí nì pé káwé kọ̀ǹtìlẹ̀ alákòjú ẹ káìkọ̀ ọ̀rẹ́ rẹ̀ lọ́jà tẹ̀lé ó dára bí ọ̀sẹ̀ gbogbo dúró fún ẹ ó wá pátá wọn wá lẹ́gbẹ́ rẹ̀ tọ́jú lọ́ba padà wọlé rẹ̀ padà ẹran tó tà fẹ́ òṣèké ni kò lálàáfíà bẹ́ẹ̀ náà ní kọ́fẹ́ fi ṣe náà nígbà pé ní nígbà tó ti di kó ti lálẹ́ omi táyọ̀ lọ́pẹ́ tó bá ti rẹ̀ tá a rí ọ̀lẹ́ ìpàlẹ́yà ìgbà tó pàánù náà pé ọ̀n kọ̀ǹsídà lékún yẹn lẹ́yìn àkẹ́ mọ́sára yìí àwọn àfáàní àpá ní orí ẹ̀ náà ẹni wà lùmọ̀rí lọ́tún yóò rọ́ fún wà lùmọ̀rí lọ́tún yá rí pàánù lẹ́sìn bọ́ọ̀tù mọ́rọ́dọ̀ ha kọ́bùlà sábùkì ha ẹni ẹ̀rọ tó bá ń sàárẹ̀ gbà mẹ́rin tó bá ní ẹ̀sìnrẹ́ẹ̀tì ó ti mọ̀ wọ́n mú ni mọ̀tàbàrú náà fi ní iṣu báyìí ẹ̀yin náà ẹ̀rìn yìí sáré ẹ̀ mọ́ parí ẹ̀rìn ilé ìlú aláàfíà tọ̀ wọ́lá wàhálà náà iṣu ẹ̀rìn tó bá rẹ̀ táwa ti pa pátó rí àárẹ̀ tó ń ṣe tàbí ó yẹn bí ẹ̀fọ́ra máa bá àgbẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ yìí. Nọ́lá mi èyí ó tẹ̀lé ẹni kọ̀ọ̀kan o. sí wọn. àyè àǹfà ní àtìpá kápẹ́rẹ́ àlẹ́ àdìpẹ́ àlẹ́ ní àlébù tó rẹ̀ báyìí títí gbogbo àbíwò tá àdìpẹ́ gẹ́gẹ́ ṣe tàbí pa ajẹ́ pé kò sí kíní kò hàn nìyẹn àwọn pátánà tó wá ní pé ìyẹn ti lọ ẹ̀rí ẹ̀ náà wá kọ̀wé torí pé bá yínú tàbí sọ gbọ́dọ̀ ẹ̀ tí gbogbo ó di à tí náà nígbà tá a kápẹ́ tá a wá rí ẹ̀dá táìkó rẹ̀ jẹ́ gbogbo aná ìdìbò ààrẹ rẹ̀ yìí sáré náà. nítorí kíni. nígbà tá a pa ọ̀rọ̀ àti bàtà àti Mira, ìgbà bá pátọ́ láàárín. Ta ní ó náà fà lọ́wọ́ ẹ̀yìn tẹ́lẹ̀ yẹn sọ. Àjẹ́ mi. Àyà àkọ̀kílẹ̀ tó dáadáa. Bẹ́ẹ̀ rí o, ẹ̀rí táwọn ẹ̀rí tó wá, ó ní ẹran táàrẹ̀ rẹ̀ bá ti kò sọ pé yíyan yẹn ká tó padà bí ìgbà tá a bá ti ṣe gini o ti yàn náà nù lẹ́yìn ìgbà tó rẹ̀ sí wájú ìgbà tá a pátá ayé ti mi ni ó yóò ti rẹ̀ mí àbẹ̀wé ọjà tó lálẹ́kù òkèlè ti dọ́wọ́ wa àbí káti ló dẹ̀ ká tó di pẹ́ ti sáré dá padà ká nípe lọ́jà lọ ẹ̀bà gbó wa àwọn tí a tún nínú ẹ̀ apá náà kò ní pé àlékún dídá àlékún yẹn náà lọ́rẹ́ wallahu a'lam سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك الحمد لله والصلاه والسلام على kò ní ìdí àjọ rẹ̀ kò sí níbi kakọ̀ ní kúkúrà rẹ̀ tí ọ̀sọ̀rọ̀ ìwé ẹ̀dùn aláwọ̀ ọ̀fíkà lónìí káàkiri ní ojú tẹ̀lé ti kẹ́ ọjọ́ mọ̀ sí ìbúlá ń bẹ̀ lórí pé kìí tè mọ́ kìí tè mọ́ sábà ní gbogbo kọ̀ǹdíṣàn ọ̀rọ̀ gbọdọ̀ pé ká tọ́ sí àbá mi gan ní ọ̀rọ̀ ìgbà àfẹ́rẹ́ kúrì ìmọ̀ọ́mù iná ni ìmọ̀ọ́mù mọ́ ìdí ó sì lọ́rọ̀ tọ̀tọ̀ lọ́lẹ̀ ìgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà náà bó ṣe lórí ṣòkò rẹ̀ ti ń bẹ́ẹ̀ ní nígbà tó lọ́ bá sọ̀rọ̀ fún abọ́lọ́ ti aburú kan dànù fún yìí ṣùgbọ́n báwa ká lọ láti lórí ẹ̀ kò ní ṣe condition ẹ̀ ní ọmọ náà. Bàyá lórí pé bóyá èèyàn fẹ́ ra ìjà lọ́wọ́ èèyàn. Ìgbà tí àwọn abẹ kan oṣù wọn ní àbá, ẹ wọ́n ní ẹ̀fẹ́ rajà ó wá ní yẹn bó ń fi fifteen àti tí wọ́n bá fẹ́ sọ́bẹ̀ transfer ní àbí owó chájì hmm? sọ́bẹ̀ chájì tó bá orí àkáǹtì àbí tó bá orí àkáǹtì àbí. ẹgbẹ́ ta ló ń ṣáàjì ní ọdún méjì. Bẹ́ẹ̀rẹ́ àwọn tó ń jẹ ìrìnà lórí nǹkan yẹn. Yóò lẹ́ ṣáájú àbí? Tó ń lọ́wọ́ fẹ́ transfer yẹn padà àbí kó búrú rárá tó wà káàkiri máa ṣáájú. Ẹ wá lórí iye tó yẹ kí ó tó kọ́ tó ṣáájú. Ẹ̀rí ten thousand àwọn arajà tó sáà lọ́wọ́ rẹ̀ lẹ́ka tó mọ́ ní fífi náírà tó ṣáájú haramu ni. tó yẹ pé ní ten thousand tó sọ pé ẹ ṣáájú àbí irú yẹn gan lọ́dún yẹ kí wọ́n béèrè owó kò yẹ kí wọ́n béèrè owó ẹgbẹ́ abẹ́rajà rẹ̀ tó ti ká fún ṣáájú kùkú wọ́n wá lọ́ọ́ fẹ́ lọ fún ó gbà nítorí yẹ kẹ́ ṣe ni pé ogun tí ìwà tí mo ní lọ́jà kan mo fi kún yé ọjà ní òfin ní mo ní wàhálà nù. ibi iye tó ọ̀tá iye tó ti fi gbogbo ẹ̀kọ́ owó ṣáàjì tó kéde kan kò fi ní wọn ló pé ní kí bá lọ́gà ẹsẹ̀ kéde kan kò ní ló kàn ń bẹ̀rẹ̀ bọ́ọ̀dù ìgbàwó ẹ̀ lẹ́nu náà ṣe kó tèmi àpòsí tó kan ìwọ náà kó ti mọ wà ní owó ìfẹ́ tó mọ̀ gbéra wọn lẹ́nu tó ń ni tó wà á tàǹtàjà ká kí èsì nìkan báyìí tó yẹ pé tí kò fi ẹmọ sí ń ta ń tájẹ owó ẹmọ fi kún yẹ tí ọfẹ tajà ọ̀ní máa rojọ́ pé owó ìtọ́wó tájì ìwọ́n tó hùn iye báyìí ní ta ẹni tó bá pè kó rà ẹni tó bá yẹ kó mọ ẹgbẹ́ kó mọ lọ. ọ̀ tó bá yẹ pé ní ìyẹn ọ̀rọ̀ afẹ́ yẹn náà ìwọ ni wọ́n bá ti fẹ́ mọ́ tajà ẹtì wọ́n ní ah, ẹ̀dá kọ̀wé transfer ti mi kẹ́mọ̀ kó káṣíyà ẹ̀yìn òní wàhálà náà ìlú ọlá àlọ́ náà. àti wọn ṣe ní ìlọ́pọ̀lọpọ̀ ẹni tí wọn lágbára àti gbàrẹ lómìnir bí olóyún àbí ń tọmọ inú fídíò àbí kó gbàrẹ ní asọjọ orin àbí tó wọlé àwọn àfa ẹni yàfa lọ pé wo ni ó ṣe nínú méjèèjì àìsàlàyé lẹ́kùn lẹ́nẹ́jọ́ òun àbí kí ló fàyà parun kí ló fà méjì wé so fídíyàǹsì ntẹ́ntì ọbalùbà ẹlẹ́sìn ẹ̀mí sọ pé rárá yóò gba àwẹ̀ ńgbà tí agbára bá ti tóbi wà fún mi àtẹ ní ẹ̀kọ́ sọ fídíyà àwọn yóò tẹ́lẹ̀ bá tó dìgbà ní ẹgbẹ́ yàgbà ní ti wá bẹ́ẹ̀ pé mo ń ṣe ń tọ́ mọ́ ń kọ́ bá tó lọ lóye tó tó lóyún ìgbà ní abẹ́kọ́ mọ́ gbà wẹ̀ ní gbogbo ní fídí àmì ìṣù ẹjẹ́ mọ́ àwọn ìríwá àwọn àṣàrò lọ́nà ìfọ́láṣì láti fi wé ẹni tí ń sàárẹ̀ lọ gbére abẹ́ni tó ti dàgbà tí ò lè gba àwẹ̀ mú àwọn tó ní ààrùn àmì àwọn fi wé ẹni tó rẹ̀ tọ́rọ mi fa ẹ̀dà fún mi ní àyà mélòó ọ̀hà yóò gbàjọ́ mi ṣé yóò wà mọ́ bí mo lọ ní ara ló padà yà àdídé ìmọ̀ tọmọ lọ́dún ìpele lọ́dún lọ́fẹ́ ẹ̀yẹ ṣáàbù ní àbí èyí wá bẹ̀ fún mi ẹ bá kó mi nínú àjọ òṣèlú kẹkẹ tó di méjì àyè bẹ̀ fọ́ tó mẹ́tẹ̀ bá kó mi àjọ bóyá ní di méjì lọ tí ó lóyún lọ́dún rẹ̀ lọ́dún tó ń bọ̀ ọmọ yẹn kéré ó ní tó ń bọ̀ yẹn ẹni tí sọ̀rọ̀ lórí tó ń fìdí ṣe o gbogbo ìgbà pé a ètè mi fìdí nìkan wá ní fún ẹyọ kan náà tún náà tẹ́ ń gbọ́rọ̀ náà ń gbọ́ káàkiri torí wọn sì wà láàrin tiwọn náà tó léwu múra rẹ̀ ká ìjọba ìrìn mi tún sọ kódà kan wá sọ tiẹ̀ kan lóko ìrìn mi tún sọ báyìí o ṣùgbọ́n wà láwa lánàá èyí tí èmi ni kò fẹ́ lékè mi ní ìdàrọ́ láàrọ̀ náà sotí wàá ti fi dé àyè oúnjẹ tí ó tó yẹn jẹ yóò gbé fún ẹyẹ kan fúnjọ kan kéde sáré àti sínú ẹyọ kan lẹ́nu lórí kókó méjì ọ̀nà àlà náà. lọ́rọ́rọ́ àti hájà. ẹni tó bẹ́ẹ̀ fẹ́ yàwó tó ní ká wo obìnrin ẹni tó ní ká wo obìnrin ẹni ní àwọn obìnrin ẹni laluri ne iya haja ne wani ne haja su tunan zarri mun zula take ne a daruro amin bi haja ne su yi ko daruron gani bí wàá tẹ̀ fẹ́ dọ̀rọ̀ rọ̀ haja ni haja tó jẹ́ náà pé tó jẹ́ ìwọ̀ tẹ́lẹ̀ nítorí haja tó kúrò sí ẹni olùtọ́ngbà dọ̀rọ̀ rọ̀ ní ò bá ṣe ilé mẹ́mí ẹ̀ lọ àbí tó bá mẹ́mí ẹ̀ lọ òyìnbó ni yóò ra búrò àyẹ̀wò ẹ̀kọ́ ẹnìkan gbé àdájọ́ náà báyìí kó máa sáyẹ̀wò ẹlẹ́rẹ́ kó máa gé lọ́wọ́ tí ó bá ti báyìí àpèjọ òlùrọ̀ tó bá ti lọ́wọ́ lè mọ́ fún bọ̀ sí ó lé àbúrò ti ní àbúrò ti máa ti dùgbọ́ ẹlẹ́gbẹ́ ẹ̀rẹ́ àti báyìí ọlọ́run àgbẹ̀jẹ̀ pé yóò gbà lọ lọ́rọ̀ mi hájà ìdí bùkátà ló pépè sí téèyàn bá ṣe ó lè nílá díẹ̀ pẹ̀lú pé yóò pa àbí yóò ṣe yóò rí àbúrò ìfúkọ àbí alẹ́ tí òfin yàwó tó gbé tí ń gbáyé ṣùgbọ́n pé obìnrin tá a fẹ́ fẹ́ràn káàrú hájà ló fẹ́ fún abẹ́ àbí àtẹ̀lẹ́ tí òwò ìyàwó tó fẹ́ alẹ́ tí ó tó kọ̀ tí tó kẹ́lẹ́ ó ti tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀ àbí tó wá fún gbà tó fẹ́rẹ́ sábúrú kẹsí ẹ̀hẹ́n bùkátà lọ́pọ̀ pẹ̀sọ́ òun ti ajẹ́ pẹ́lẹ́pẹ́lẹ́ mẹ́rin yẹn làbí yóò fẹ́ mú ẹ̀mí yẹn lọ ṣùgbọ́n òun náà lẹ́sẹ̀ sí láwọn apákan máa fi ajá bùkátà lọ́pọ̀ pẹ̀sọ́ bẹ́ẹ̀ sọ̀lá ọ̀la náà. Now. na bẹ́ẹ̀ ni dáhùn sálámù káàdù ẹ̀kọ́ tábẹ́ mi sọ ẹ̀sẹ̀ ni dáhùn sálámù sọlẹ̀ ní dáhùn sálámù ẹnìkan tí ànábì ànábì rẹ̀ ò dáhùn ìgbà tó ti jáde lọ bá ó sì dá ló ń gbà ẹni tí ò jẹ́ kí lọ́nà wà ní ìpínlẹ̀ káàmì ìlú ẹ̀kọ́ abalọ́rẹ́ ní nípa dáhùn sálámù